ọgbọ́n ní fọlọ́wọ́ bá tó ti wá mùsùlùmí àtọrọ àlékún kẹrọ àti kẹrẹ fún nàbì sallallahu alaihi wasallam ẹn tọrọ ọba láti bàmá jẹkẹ fún gbogbo wa àlọ́ bá ń sàlékún kí ànábì wa bá ń sàlékún láre àti àwọn aráalé rẹ̀ àti àṣọ̀hábà rẹ̀ dákọ̀ kí àwa náà ọmọ tó kẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ pé àlìkíyàmà àtàwa àtàwọn òbí wa àtàwọn aya wa àtàwọn ọmọ wa àtàwọn ọ̀rẹ́ wa àtàwọn àfa wa agbègbè mùsùlùmí pátátá àmà àtẹ̀ntà àmà àtẹ̀ntìmbàláyé àtẹ̀ntìmbàláyé dákun má jẹ́ àtọ́nà rẹ ọ̀kà tó lu àlìjẹ́nà bàtà kan sọ rẹ la hawla wala quwwata illa billahi níbi tí a fi ọ̀rọ̀ tì sí ní àná òun náà látò ti gbélé ni jàmáà odidi agbárin kan bẹ́ẹ̀ tí ń já rìnrìn lẹ́mi gbogbo ẹni tí ti ń gbọ́ prógámù yìí látìgbà tí a ti bẹ̀rẹ̀ òun náà ni pé níjọ́ òní ẹ̀ ń sọ fún wa wípé téèyàn bá fẹ́ kálá àwọn ọmọ jẹ́ àlá òdodo àwọn àwà tí ó máa wùrè àwọn tí ó máa ṣeré ee eh, alakala pọ́ńta o alakala pọ́ńta kí ọmọ lálà pọ̀ ń jábọ́ látòrí igi ata kí ọmọ lálà wípé ẹ̀fọn ó di plane ló ń gbé wọn lọ sí mẹ́kà ló gbé lọ lóòbó wọ́n ṣírò àwọn nǹkan báyìí kí ọmọ lálà kọ́ máa sọ pé ajá ń bò ń jẹ lójú rẹ kí ọmọ lálà kó ní ń tẹ̀ ń lábẹ́ lójú rẹ ní ọmọ lójú wọn wọn kí ọ̀ lálà lójú rẹ pé wọ́n yí ìhun ban kó sì bá eruku ban mọ́júmọ́ nínú yàrá kéèyàn lálà wípò ń jẹun lójú rẹ kó sì padà rí ọbẹ̀ lẹ́nu ara rẹ̀ kéèyàn lálà lójú rẹ pé eégún náà kó sì bá ara rẹ̀ tó lé nígbà tó jájọ ayé kéèyàn lọ́la pé wọ́n já wọn ò lọ́jà wọ́n ya sọmọ́ ńlọ́rùn aṣọ tó sì wọ̀sùn ó sì balẹ̀ kìsà nígbà tó jí kéèyàn lọ́la kọ́pọ̀ ń bára wọn nínú kànga kó sì jí kómi ó sì ti dà sí gbára rẹ̀ tẹ̀ mọ́ orí bẹ́ẹ̀dì rẹ̀ kéèyàn lọ́la ló gbogbo àwọn nǹkan tá a sá ń ká alẹ́ yìí kí ni màá fà kò sí méjì tí ń fà á ju èṣù lọ èṣù yìí gbogbo wa ti mọ ní tí àlọ́ tàbí àtọ́bánisọ nípa rẹ̀ ó ní ṣètò ń jẹ́ fún yín orí yìí ló lé bàbá yín kò nù ní ilé ayọ̀ ilé ìdùnnú ilé ẹ̀kẹ́ wá sínú ilé ìwàlá yìí ẹ má mú lọ́rẹ̀ o ẹ má mú lọ́rẹ̀ o ṣètò ní máa ṣe àwọn ṣẹ́kíṣẹ́ yìí àtò àtàmógún rẹ̀ nínú èèyàn àtàmógún rẹ̀ nínú àlìjẹ̀nù àwa mọ̀ ìbéèrè kan wà jáde láti bẹ̀yẹ̀ yìí pé àfa ẹ má ti rìn jìnnà ṣé ẹ ráwọ̀ àtẹ̀wò yìí kò sí kẹta apajẹ́ nínú programme àti ilẹ̀ láti ń ba yín bọ̀ ẹ mọ̀ ti sọ fọ́ńjọ ni pé tó bá ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlà mọ̀lẹ́kà kan bẹ tọ́lọ̀ wọn bá fi ti ọ̀rọ̀ àlà kọ́dọ̀ náà tó ní àwọn àsọmọgbè gbogbo tí ó bá ṣẹlẹ̀ lójú náà ti bá ṣàwọ̀ tẹ̀ bá ń bá bọ̀ ní tòótọ́ apẹ̀lẹ́ òṣìṣẹ́ o a ní àwọn àlà abú àlà àbànújẹ́ èṣù ló mú yòó lò àwọn àládùnnú ìfúnni ròódùnnú tàbí kéèyàn ọjọ́ rí ọlọ́run ká fẹ́ rìn níjà kígbà òun gba bí iṣẹ́ o mọ́tò bẹ́ẹ̀ máa o gbogbo yòó náà ni wọ́n á ṣùgbọ́n ká kí àwọn nǹkan kan níbí mọ̀lẹ́kí àtọ́lọ́wọ́ bá fi ti àlá àti ní dáadáa òní tó ń fẹ́ máa fi hàn wá kó lè bá a máa jẹ́ ìró ìdùnnú àti ìfúnnilá dáadáa lẹ̀ ṣùgbọ́n èsì ọ̀nà wo ni wàá máa gbà ọ̀pẹ́rẹ́tì bóun ló ṣe wàá rọ̀ lọ́rùn tí fi ń ṣe bẹ́ẹ̀ jẹ́mẹ́ ìjà bọ́mu sọ́wọ́ gbogbo wa a ní mọ̀lẹ́kà mẹ́rin àkọ́kọ́ mọ̀lẹ́kà mẹ́ta la ní ìkan bẹ lọ́wọ́ ọ̀tún iṣẹ́ kíní ṣe ń kọsẹ́ rẹ̀ ìkan bẹ lọ́wọ́ òsì iṣẹ́ kíní ṣe ń kọsẹ́ ẹ̀bú alátọ̀sá bá ní sọ̀rọ̀ ní sọ́ọ̀tù kọ́fù wípé máa ń yẹlẹ̀ fihùn mi kọ́ọ̀lù ilà àlàdẹ́rì rọ́kì ìbọn àtìd rọ́kì ìbọn àti àtìd ọlọ́run fa méjèèjì tíya nǹkẹ́ kó o ní jáde báyìí lẹ́nu ọ̀nà bí adama àbí kí wọ́n kọ́ ọ lẹ̀ ẹ ọlọ́run kò sànú wa o dáadáa ni ojú ọmọ tẹnuwa jáde o kódà bí aláàárẹ̀ bá ń gbin kìn kìn wọ́n kọ́ àmọ́ bákan náà atúwárí màláíkà méjì mí ẹ̀fra ibùdó àwọn wà àwọn ìkànnì wọn bẹ́ẹ̀ wájú èèyàn yóò mọ̀ wájú ìkan wà lẹ́yìn iṣẹ́ kí làwọn ń ṣe àwọn máa sọ wa kó bí gbogbo aburú yálà aburú tèèyàn ni o àbí ti àlìjànú àlìjànú àárí wọn èso àárí àtàmọ́gbọ́n ẹ̀ alẹ́ gbọ́njẹ kalẹ̀ wọ́n lè fẹ́ fi pọ́yìn sí àwọn èèyàn wọn máa rí tí ó yọ alẹ́ wà lórí bẹ́ẹ̀ ni wọ́n tà sọ̀rọ̀ wọ́n fẹ́ sàwà láàké mọ́bẹ̀ wọ́n sàwà pa mọ́bẹ̀ àwọn èèyàn wọn rí tí wọ́n máa sá lọ àwọn eléyìí màláíkà ni wọ́n ọlọ́run fi méjì méjì ti ẹnì kọ̀ọ̀kan wa kí wọ́n lè máa sọ àkóbìbọ̀ tó o sọ pé kò di olóyún lọ ọlọ́run ti ẹni òsínú onídààmú ilé ayé rẹ tó ń ti bẹ́ẹ̀ náà àwọn èyí tó ti bá ní sèélè ṣáájú ká tó dáyé tá a lẹ́ni tó ṣe dáadáa kan sọ́dọ̀ rẹ̀ tó fi lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tẹ́ńtà bèrè wa àdákùnmí kúlì máa ṣàjùmọ̀ ń tọ́pọ̀lọ́wọ́ òtí ẹ̀ lórí bẹ́ẹ̀ ó tún fà ẹ̀dá kan tá a ló jírí láàárọ̀ náà wa tàbí tá a ní máa ṣe bẹ́ẹ̀ láàárọ̀ ọlọ́ọ̀bá dúró di o omi ara mi mọ́jọ bó lulẹ̀ o ẹ̀jẹ̀ ara mi mọ́jọ bó lulẹ̀ o ibi tó mi ń gbà sàn àtẹ̀jẹ̀ mọ́jọ papọ̀ o ọgọ́ mi tí ogun ọmọ àná ibi tí iṣẹ́ bá gbà lọ mọ́jọ kó sùn lera wọn o dáko ọpọlọ mi gbogbo láì ti mẹ́mẹ́ tí ọmọ ṣiṣẹ́ o gbogbo tí fi kánà mi tí ọmọ òbó kó máa wo etí ẹ̀ mọ́ orí mi tí ọmọ òbó kó máa wo tí ẹmọ ìrìnà dáadáa o etí inú rẹ̀ àtòdé rẹ̀ dáko mọ́jọ ká fún kakó ọ̀sẹ̀ nìkan tó lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ pé ó ń ṣe bẹ́ẹ̀ bóyá ó kàn rí nǹkan dúró kàbó rí nǹkan kan tó paláyà. ìwọ̀nba náà ni ó ti kà. ìwọ̀nba náà ni ó ti kà ọlọ́run sì ti sẹ́ẹ̀tì gbogbo àwọn eléyìí kalẹ̀ ìdán mọ̀lẹ́ká méjì ń bẹ wọ́n ń sọ èmi àtẹ̀yìn lọ́tùn lọ́sì ṣùgbọ́n agbọ́dọ̀ kí àǹkan náà kí nǹkan náà ṣé wọ́n náà mọ̀lẹ́ká ti ń lọ́tùn àtòsí àwọn a máa yẹra fún yàn yíyẹra bó wọn a máa yẹra kí ni ti fi máa yẹra téèyàn bá ń ṣe àwọn nǹkan tí mò ń ká àlẹ́ yìí àwọn mọ̀lẹ́ká wọn yẹra tí wọ́n ti wá yẹra èso àtàwọn ọgbọ́n rẹ̀ nínú èèyàn ní o èso èèyàn ní o àbí nínú èso tètò jẹ́ ti àlìjànú gangan àwọn ni ó wà á gba àkóso ilé ayé ń tọ̀ kéèyàn máa mutí amẹ̀lẹ́kà yẹn ọ̀sà àmọ́ bí ẹ̀rí rẹ o kí ọmọ àmọ́gbó amẹ̀lẹ́kà yẹn ọmọ sá wọ́n padà téèyàn bá mu kí ní nǹkan o ṣùgbọ́n iṣẹ́ ti ṣe sáré gbogbo àwọn kéèyàn máa mu sìgá wọ́n kéèyàn máa ṣe sìnà wọ́n fún kéèyàn máa fẹnu orí eku orí agbógbó àtẹjẹjẹ ẹ máa pẹ ẹ máa jẹ ẹjẹ ẹrọkì ọba ọsọsọ lẹsẹ nkankan gbogbo wọn lọrọ tẹjẹ kírun fún wọn ọ fún yàn kílẹ̀ rí wa alùsọ̀fà sọ wípé mọ̀n akẹ́rọ̀mù náà bí ṣàjàrọ̀ ẹ ń bá ti jẹ́ nu igi àbíyẹ̀ wá dàkọ̀ igi fún fún làlùbọ́sà ayò ẹ ń bá ti jẹ́ tí ọ̀bẹ kílẹ̀ nu rẹ̀ dáadáa kó òórùn wọn kú lẹ́nu ẹ̀ kọ́ mọ̀ wà mọ́tàlájú wá sínú pẹ̀lú wa o. gáàdì kìkọ́ bẹ́ẹ̀ ni bàbá. àwọn sàbí wọn wà nàbí lòjú wípé kọ́mọ̀tò wá sí lọ́wọ́ bá àbí àwọn màláíkà fa ara ni àwọn náà níṣẹ́ ni ọmọ nàbí ara náà nínú ọ̀nà fa innal malaikata tata'azza mimma yata'azza minhu banu adam kódà àwọn tí wọ́n jẹ́ màláíkà gan ara máa ní ọ̀nà gbogbo ń tọ́ ọmọ nàbí ara náà bá lè rí lẹ́ẹ̀tọ́ nọ́mà tí nǹkan kò ṣe àdámọ́ rẹ̀ tí níjọ rẹ̀ pé bẹ́ẹ̀ ìyẹn tó bá fi lè fọ́ bomú ẹ lẹ́nu màláíkà tó fi bẹ̀ àwọn màláíkà ìwà tọ́lẹ́ẹ̀tì ilé àwọn àjànú wọn ìwọ́n bá tí wọ́n mọ̀ àjẹ́nú àjọmọ rẹ̀ ilé ìwọ́nu la fi ń ké fún wa wípé wàláì dára bíi mú wáyé ó mà lólórí nítínẹ́ẹ̀sì lásán èèyàn lè fi sẹ́gun ìsúláyé tẹ́yẹ èkó mẹ́. sọ́ba mu odidi èèyàn láì sọ méèké kí wọ́n máa bá pàyìntì oṣù méjì nídìí èèyàn láì jẹ́ǹjì rẹ̀ torí ọlọ́run kéèyàn bẹ̀rù ọlọ́run kí ni ó kún wọn lábíyá kọ́ ọmọ mú kó ànábì tó sọ pé pé nínú àdídì Anas bin Malik rọ́bì alátànàrọ́dọ̀ ànábì ní ogójì ọjọ́ gbogbo ohun tí wọ́n fẹ́ máa kà ilé bí èèyàn bá tún ti ẹsẹ̀ kùsára ẹlẹ́sẹ̀ ni síwájú ọlọ́run kọjá mọ́mù ní lọ́sẹ̀ sára kọjá lẹ́à lọ́sẹ̀ kù sára àwa mọ̀. fàdárù lẹ́yìn ìsinmi sùnà ìlàlùkòrò áàlì tó sì dùnà. ṣé gbogbo bí ó náà fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n jà rí lára ìlànà gbòógì tí ọmọ lè fi do lóye ni kí òbí mú ọmọ lọ sí ilé ẹ̀kọ́ rẹ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá kì í ṣe àlùkò àti Institute of Quranic Memorization and Islamic Studies ìyànà bódìjà ọ̀dọ́ express road ìbàdàn lábẹ́ bàbá wa fọ̀tílẹ̀ tó sheikh suleiman muhammad awal àfúbíẹ̀yà àwọn ìpele tá a ti yamọ́ kalẹ̀ fún anonymization e ní àlùkò arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yẹ kúrò western education ẹ̀kọ́ ìgbàlódé day and morning is allowed eight one one nine four four one two four máa tàfíìsì kùrán lọ́pẹ́ gbogbo bíbẹ́ ẹ wá sọ àwọn ọmọ yìí tó lórí rẹ̀. irun abíyá ló dẹni irun abẹ́ méjì èékánná mẹ́ta kára túbọ̀ múlẹ̀ mẹ́rin ìdí ní tó fi jẹ́ pé kódà lára ẹ̀ mọ̀ títún bẹ téèyàn bá rí lọ́fíńdà tó pure tó jẹ́ lọ́fíńdà dáadáa kéèyàn lọ́kùnrin là ń sọ ọ́ wàlẹ́yìí sọ máa rí sá simple arithmetic kájọ mu lọ́wọ́ ara àwọn nǹkan jésù fi máa rí yàn sá òní neatness wa. kéèyàn ò létí pé èso dáa ìdí wọn náà ọ̀lẹ́ lónìí náà fọ́sà tá a jẹ́ tiẹ̀ kékeré ara ń tí máa tó fi ń sá fún yàn òní kéèyàn ọmọ máa jẹ́ yàn díẹ̀díẹ̀ tọ́fẹ́ rìn smartly. kéèyàn gbára bí ọba ti gbà sọ̀rọ̀ gbogbo nǹkan ti fẹ́ púpọ̀ lọ́tọ̀ ló ti gbà ẹ ẹ rí ọba ní adájọ́ yìí ọmọ táyé ń bínú ẹ̀ láyé ń pẹ̀ ẹbí ọba ṣẹ́wọ́ ẹjẹ́ àfihàn yọ̀nà tó jẹ́ ìbàjẹ́ tán gbogbo nǹkan pátá ń tiẹ̀ sumandẹrẹ irú èèyàn bẹ́ẹ̀ tó ìní lọ́wọ́ èṣù ṣùgbọ́n ẹjọ́ sọ́ọ̀dì kí ni ìrìn àwọn eléyìí àti sàtàlà wà lẹ́jọ́ kan àwọn ìyàwó rẹ̀ ọjọ́ sọ àwọn kankan wọn bí lẹ́yìn àwọn kankan ó mọ̀rùkà làwọn ìyàwó bá sáré ní ọba tó kálukú sáré wọnú yàrá wọn lọ bùrù àti ìbára rẹ ni mọ́rù ní kílódé àti sàn sọ pé àwa ìyàwó mi ti bẹ̀rẹ̀ dọ̀ mi tí ó wá gbọ́ sálámù rẹ tó wá di pé ọkọ̀ agogo kọ́lé ilé ìpalẹ̀ ni mọ́rù yà ìwọ àdébí ìkànnì sì wá yẹ kí wọ́n máa bẹ̀rù ìyàwó ń fọ̀n lólé pé ìwọ ń tiẹ̀ òjé gbéná wojú ẹ̀ èèyàn kankan kan yọ àdébí rọ̀ àdébí rọ̀ oṣù ọlọ́run wa fèsì padà pé ìrẹ̀ umaru mọ́jìkọ́lẹ̀ ò napa lẹ́mìí rẹ̀ o orí lọ́jẹ́ fún ọ sọ́ọ̀mọ̀ wípé máa ń sàlájà fàjà tó o bá yan ọbọ̀ tó ń bọ̀ lójú ọ̀nà báyìí tó ń bọ̀ bọ́lọ̀ ṣe dán tó ń bọ̀ tiẹ̀ wàláhi wàlá o ò rí ojú ọ̀nà kan rí késù ọmọ àbọ̀ kò fẹ́ pàdé rẹ̀ ilà sálàkà ṣèitán fàjà ní ọ̀rọ̀ fàjì àti késù ọgbà bùnmí ẹ̀ lọ. jẹ́mọ̀ ẹ̀jọ̀ ẹja màrí ẹjẹ́ mùsùlùmí ni à. àbàbà ni òmùrù fàárùkù. ó nọ jẹ́mọ̀ ẹ̀jẹ̀ ayọ̀ díẹ̀díẹ̀ kó o nẹ̀ka máa ti yàgídíjà gan o. ìntàn sọ wípé tí wọ́n bá sọ pé smartness gbogbo àná àti gbọ́tùmọ̀ rẹ̀ yìí òní kéèyàn ọ̀já fáfá lẹ́yìn tí ó pọ̀ jù tí ó sì slow intanso nìyẹn àwa ń padà èsù tẹ wá ń wòye béèyàn bá ti wá sí àwọn nǹkan kẹkẹ nínú àwọn nǹkan tí máa jẹ́ káwọn mọ̀lẹ́kà tí ń sọ̀yàn wọ́n pọ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn ti fayé rẹ̀ lẹ̀ ìgbé eléyìí ń ní àlà àlè súnmọ́ báyìí táìmù àlè súnmọ́ èsù ọ̀ wọlé òun àtàmógún rẹ̀ tó bá jójú ó lè àwa ń bọ̀ àwọn nǹkan wo wá tún ni a máa kà lẹ̀ tí máa kó bá òǹsùn lójú rẹ̀. aṣèitán yẹsẹ̀gílù èlì mùsùlùmí fi mọ̀ náà mi èso a máa lo mùsùlùmí nígbà ọba sùn ọ̀nà wo ni wọ́n gbà lò ọ́ sọ̀tàn pàtàkì jùlọ ìnáàmà wàlámìíràn ì àdábà naomi tí mùsùlùmí bá lọ ń sùn gbogbo tó ní bá ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ànábì sallallahu alaihi wasallam tó kọ́ wa bá a ṣe é sùn la ilaha illallah tí mùsùlùmí bá ti fi àwọn ẹ̀kọ́ ilẹ̀ èso wọlé wa bá lójúra rẹ̀ amẹ̀ríkà náà pàtì lójúra rẹ̀ tani ọmọ darí ìsẹ̀mí ojúru rẹ̀ o màlẹ́kà ni àkọ́kọ́ tani ọmọ darí ìsẹ̀mí mùsùlùmí àdábà náà mẹ́lẹ̀ odò àkọ́kọ́ kí ọmọ sàlùwàlà tí ọmọ fẹ́ sùn jẹ̀mọ́ ẹ wò bàtà nàbì tó ti sèmi àti lójú lọ́yìn kó lé kankan wọ́n ń bí ọmọ nàdíkì òun bínú ìwọ gán lè mọ̀ pé mọ̀ nàdíkì ni ọ́ àbí ẹ̀sẹ̀ mọ̀ nàdíkì قلت بلاتيريو اجي على سينو سنن ابي داوود من حديث ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم هل بيجي مره بطو بو ان يستقيم ولا تنسوا ولا ان خير عملكم الصلاه ولا يحافظ دي روايه كان على الوضوء الى المؤمنون روايه بي ولا يحافظ على الوضوء الى المؤمنون النبي ني اجي نسفين اي ني رنكن كما كي ساري بلالولا bára bá ti já yóò tún lọ tún mi ṣe bára bá ti já yóò tún lọ tún mi ṣe bára bá ti já yóò tún lọ tún mi ṣe ní gbogbo ìgbà àfi kó jẹ́ pé ẹni tó ní mọ́ni ló ń tún ẹni ọgbọ́nọ̀gbọ́ ni ẹni tá àríwá tọ́lọ́wọ́ bá rẹ̀ tọ́ da ìlú tán jẹ̀mọ́ ànábì sọ fún àṣàbí o téèyàn bá sì dé ìlú wọn nígbà tí òtútù bá mú ní Mẹ́dínà à èyí ò fẹ́ lè ké láwọn táwọn gbé rubí pẹ̀lú ọ̀rọ̀ àṣírí bó bá sì ṣègbà tí gbogbo ẹ̀bá tó ń gbóná rẹ̀ ni ọgbà kan tẹ̀ ti lọ́ àjì lọ múra àwọn náà ń jẹ́rìí wà báyìí tó ń ti bẹ́ẹ̀ àwọn sàbí òfin gbòǹkà ilẹ̀ o bí ìgbà tí bó bá sì jẹ́ pé òtútù bá wà wọn ò ní gáàsì ìjọ́nà náà o tí òun ìpomi kaná. bíta yóò di òní. bíta yóò di òní tó bá sì jẹ́ wípé ooru oní ọ̀nà pọ̀ mo lè sọ wípé ní mamlaka láwọn àyè kan ń bẹ tí ó bá di pé oòrùn bá dé lásìkò ẹ̀ ọ̀sẹ̀ntìyàn bí da tí ó sàlọ̀lá láti ẹnu ẹ̀rọ lẹ́ẹ̀kan náà tí aago mẹ́jọ àbọ̀ láàrọ̀ bá ti lù. sàwọ́dí kọ́run. naam omi tí a máa ń káàgbè lẹ́nu ẹ̀rọ àwọn ilé ìwọ́mọ̀ ń sálọ̀ ẹwì mi àtẹ̀yìn èèyàn mélòó nù wa lónìí ní ọ̀fẹ́ ẹ̀jẹ̀ wípé nínú yàrá náà ni ó tún pé tọ́lẹ́tì sí omi bẹ́ẹ̀ omi yọ sábà mẹ́wẹ́ mẹ́wẹ́ kò sì ní sálọ̀ aláì ọ̀fẹ́ sì ni kò ní sálọ̀ alá bí ó ṣe ń àgẹ́gẹ́ kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ yẹn jẹ̀mọ́ pẹ̀lú ogun ayé yìí tí wọ́n ti ní wọ́n wá ni. wọ́n fi rọrí. wọ́n ní kí ni wọ́n ṣe kọ́ láwọn ó mòdó àwọn ó yí ìyá wọ́n ó dojú gangan wọ́n bá ń súnmọ́kè ìwọ̀n àwọn àmọ́ ní òru wọ́n ó sì fàrí mi wọ́n sì fẹ́ bá mi one million tí n bá ti odó nǹkan tí mo fọwọ́ mú ọmọ rẹ̀ lókè wọ́n wà á yẹ ìyá rẹ̀ kúrò lẹ́sẹ̀ mi ìmọ̀ràn one million nù gbọ́dọ̀ já lókè torí wọ́n ti fi wèrè bí ó ṣe ìsọ̀n ohun òsì gbọ́dọ̀ lásọ̀ kan lá kọ́dà tí ẹ̀mọ́ ǹda wíyà nǹkan kọ́kọ́rọ̀ wà lára wọn bí ó ti ti tánu àkéné sì gbọ́dọ̀ fi sìn jẹ̀mọ́ torí kíni wọn náà fẹ́ sọ dọ̀mọ ayé wọn ò ní ṣerú ẹ̀ fún yàn gbogbo tó ràn mọ́ ẹ wá wọn dára bí sọ. àlọ́ àtọ́wọ́ tó tẹ̀lé èsì corona virus dé wọ́n ní a máa fọwọ́ ẹ wà nígbà tẹ́lẹ̀ mi ti wá ó ní ẹ fọwọ́ ẹ fọjú ẹ fapá ẹ fẹsẹ̀. ó kúrò náà ẹ ẹ lómi ìfọwọ́ tẹ́lẹ̀ èsì ojú ó ti fi gbé nǹkan mi akó ti fi gbé òjíṣẹ́ ọlọ́run ni ó ń tò tó hapan ọlọ́run tó jà ní orí ń tó fún ànábì òní ó jẹ́ mi ọ̀tẹ́lẹ́ lórí o ah. àti gbogbo olùgbọ́ mi ní ti ọ̀nà ayọ̀ tó yẹ wà tòótọ́ dákun o nínú ojú tí ò ní rí àlejò gbẹ̀rẹ̀ kìámà mẹ́jà wọ̀ wà ń bẹ́ o ah. nínú ẹnu tí ò mú nù haudu ànábì àbàtà tá a pè ní haudu yìí nígbà tá a bá ń bọ̀ níbi tí wọ́n bá ti dájọ́ tán tá a ti ṣírò tán ìlà kan àbàtà àbàtà

kóun bí ó tún pẹ́mọ́ láyé ọlọ́run dákun ah, jẹ́ abára bí mo bí àhọ́dù yìí ah. ọlọ́run àdábì wa lẹ́yìn méjì òní mú mbẹ́ àkọ́kọ́ ó ní òmọ̀rọ̀ wùlé fásákọ̀ gbogbo ẹni tí bá máa ń darí àwọn èèyàn tó lọ ń kó ìṣẹ̀mí àwọn èèyàn lè lọ tó jẹ́ wípé ìwọ lọ lórí ìlú ọlọ́run kò lọ ọwọ́ á ìjàmbá báwọn èèyàn lò àwọn bàbá wa ní làkàyè púpọ̀ wọ́n ní wọ́n fi ọjọ́ ọba ọwọ́ ń wà wúre ẹ ọba oníyàn ọsẹ wo ní ayé ń bẹ lọ́wọ́ yẹn ah, náà kékeré kan máa ṣe nǹkan kan pé àwúre nu àwọn àgbàlagbà ń jọ ẹ oúnjẹ sọ ọba wọn lọ bá lórí gbogbo nǹkan ilẹ̀ ìwọ lóní. ìwọ wọ́n pèsè àkọọ́lẹ̀ fún. ìwọ wọ́n pèsè àkọọ́lẹ̀ wọ́n kò bá wọ́n bá wọ́n wọ́n ọ̀tá sọ fún. alákùnrin ká padà síbi tí ànábì mú wa ibẹ̀ ni sí mímọ́ wa àtẹ̀mí àtẹ̀yìn ìta níbi tá a fẹ́ mọ bọ́m̀bì wá àti gangan ó ní ká mọ bí a ti ta ṣe àgẹ̀rẹ̀ ànábì ọlọ́ngbẹ̀kalẹ̀ in tó mú wá in ló fìyàn lọ́kàn balẹ̀ láyé ń bì in tó mú wá ló fìyàn lọ́kàn balẹ̀ lọ́jọ́ àjàmà tí èèyàn bá ti rí in tó mú wá mú wá dọ́dọ̀ ọlọ́run kọ́fọ́kọ́ ìbalẹ̀ kọ́dọ̀ ọlọ́run ló ń sàdéhùn wípé ìyà ònìyàn tó sóńtọ̀ ṣé dáná bí wọn lọ mú wá máa ń yù tí yòrò rọ̀ sóòlù fàkọ́dí èmi ọlọ́run ọba lọ́tẹ̀lẹ̀ ọlọ́run má jẹ́ àtìsè wọ́n àtàkùn oṣù rẹ̀ má jẹ́ àtìsè wọ́n àtàkùn oṣù rẹ̀ àtàwọn àtẹ̀yìn ọlọ́run lò wá fún ìyọ́nú rẹ̀ nínú àwẹ̀ sọ́wádẹni tí a ti kó nú ẹ̀sẹ̀ wa sọ́wádìí bọ́ọ̀nì èké báyìí bí ṣe sọ́nù àdéhìsì nìyẹn àwa mùsùlùmí la ní bọ́lọ̀ yìí sọ́wádìí bọ́ọ̀nì èké ọlọ́run ọba sọ́wọ́ kò gbogbo ẹ̀sẹ̀ wa bí ẹni pé màmá wa ṣẹ̀tọ̀ ń bí wa padà jàmẹ́ ẹja máa pọ̀ ní mímọ́ ṣàlùwàlá ẹ dákun oore ni ìmọ́lẹ̀ ni àwọn àyè ìgò tó máa tàmọ́lẹ̀ nígbà gbàgbà kọ́nà ní òfin máa píkì wa gẹ́gbẹ́sọ sọ́nà àdéṣe àbí ọ̀rẹ́ rọ̀ níjọ̀gbẹ́lẹ̀ kìámà wípé wọ́n gbé wa dìde níjọ̀gbẹ́lẹ̀ kìámà wúrọ̀ ọmọ àjẹlẹ́yìn gbogbo àyíkáṣẹ́ wà láyìí yóò máa dátà gbogbo àwọn tó lọ ń ti rán àwọn àdébí sí náà tẹ́lẹ̀ àwọn kọ̀ọ̀kan sí kẹ̀kì náà lálùwà láti wọn máa ń ṣe ṣáájú káàfin náà tó dé ṣùgbọ́n wọ́n ń bèrè pé tíwádùn àlá táwọn ń ṣe bóun ni tí a ó ṣe jẹ́jọ́ rẹ̀ kẹ́mọ́ tó fi lè dá àwọn ọmọ ẹ̀rẹ́ ànábì ànábì ní ń da yín mà èyí tí ìdílé bẹ̀rẹ̀ pé àyàrọ̀ láti yín ọlọ́run ó pàṣẹ fara yín wa bí kí wa ọlọ́run dákun jẹ́ ànàbí òjò ń pẹ́ wájú ọ̀nà lọ ọlọ́run jẹ́ mi ò rí ànàbí jẹ́ òun ò rí ànàbí jẹ́ àjọ rí àwọn màmá wọn bàbá wa jẹ́ wọ́n rí àwọn àfa wa jẹ́ wọ́n rí àwọn ìyàwó wa jẹ́ wọ́n rí àwọn ọmọ wa jẹ́ wọ́n rí ẹ̀jẹ̀ àtúnjọ máa sọ ní wípé ànàbí yìí o tó fi ìsásíwájú èmi gbà ẹ̀gbọ́n wa bàbá Fátímà ta bí n balẹ̀ kó lọ sí Màdínà ó máa fàtàlà tó ránṣẹ́. Ànábì yìí ó tó ń bí ìsàsíwájú. Ànábì yìí ó tó ń bí ìsàsíwájú. Èmi gbà ẹ́ gbọ́ lọ́nà gbogbo. Ànábì wá bàbá fàápè mọ́ta. Bí n balẹ̀ kó lọ sí Màdínà ó máa fàtàlà tó ránṣẹ́. Inshallah Rahman tó a ti dùn lóru ọ̀la pẹ̀lú òkú ọlọ́run ibi ìta afẹnu ọ̀rọ̀ tìsí ibẹ̀ náà láàtú ti gbé tọ́lọ́run ọba tọ́jọ́ ní gbogbo wa yìí tó sì ń darí ẹ̀mí wa kọjọ́ kọ́mọ tí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. daarul iman daarul iman daarul.